oh, oh. Come on, everybody. fresh fm fresh fm fresh fm fresh fm one oh five point nine fresh fm fresh fm fresh fm ọ̀gáàní màtà ọ̀sà ló ń múṣẹ́ wáyà ọ̀ fresh fm ó ṣe tuntun kọ́ ni lọ́gbọ̀n fresh fm ó tún ṣe dandan fún ni lóye fresh fm ìròyìn lóríṣiríṣi fresh fm ìròyìn tó tún gbẹnu tán fresh fm ìbàdàn fresh fm. ló ń bá wa polówó. Fresh FM wọ́n á fi mú rẹ́tẹ́. Fresh FM táwọn fi mú wọlé lójoojúmọ́. Fresh FM láti jẹ́ gbádùn ní ìyọ̀ngbọ̀nyọ̀ngbà. Fresh FM lọ́lọ́yọ̀ lè Fresh FM. ti yá ọrùn ó ti ya orí èwo lọ́kọ́kọ́ ń wojú mi sí. ó ti yá ọrùn. Ah, ah, tó bá ti hmm. ṣí ó ti ṣí náà nìyẹn. ní tó bá sì ti yá kan kì í tún pẹ́ mọ́. adíá fúlà ń tètè ní. ọ̀rẹ́ ọrùn mi. ebi <laughs> ọkọ rẹ̀ ni ọ̀rẹ́ tiẹ̀. àwa méjèèjì ń pàdí. <laughs> orí àtọrùn lọ̀rẹ́ là ń tètè lọ́jọ́ tí wọ́n ń ṣègbéyàwó bẹ́yìn ọ̀bámọ̀ ọjọ́ yẹn gangan làwọn méjèèjì pawọ́pọ̀ ni wọ́n bá ń kàgbó ọmọ ntọ́sí jí orí bẹ́ẹ̀ náà ni pé wọ́n fẹ́ wararo ni wọ́n fẹ́ rẹpẹ̀tì wọ́n fẹ́ dayín lágara wọ́n fẹ́ fi àkókò ṣòfò wọ́n fẹ́ kọjá wípé níwòye oṣù mẹ́sàn-án ohun gbogbo yóò wá come together tẹ́ ẹ fẹnu gbé nǹkan bí àmàlà bí mm. ìrẹsì ńlọjọ́ jáwé pé àwa náà tá a bá ti dórí ìròyìn àjá àbalẹ̀ àwa gan a kì í waste time kankan torí pé tó bá ti ṣí ó ti ṣí náà nìyẹn o àkú ojúmọ́ o àkó ojúmọ̀ mọ́ àkó ojúmọ̀ mọ́ ojúmọ̀ tá ẹ rí yẹn ńlá fi jẹpo ojúmọ̀ tá ẹ rí yẹn tọ́ba ti mọ́ ńlá fi jẹyọ̀ lọ́bẹ̀ ojúmọ̀ tọ́ ẹ mọ́ tá ẹ rí yẹn tọ́ba ti mọ́ báyìí ńlá fi jẹ mádùnmádùn bàbá oyin lágbára ọlọ́run oyin mọ́mọ́ oyin àdò ńlá mọ̀ fẹnu wa o ohun rere ohun ayọ̀ láàmú fetí wa gbọ́ lẹ́tà ayọ̀ láàmú fọwọ́ wa gbà lágbára ọlọ́run onílọ́jọ́ àìkú Sunday eléyìí ti ṣe ìkẹfà rẹ̀ ní ọjọ́ kẹfà ní inú oṣù kejì ẹgbẹ̀wá ọdún ó lé méjìlélógún bá a ti ṣe ni lórí ìròyìn àjàbalẹ̀ tó ṣe pé wẹ́ẹ́ ìròyìn tó bá jáde fún tojoojúmọ́ ilẹ̀ wa ní bá àwa wá sóde o bàbá tí ń tẹ̀ wá lọ́wọ́ ní yàjóyàjó ńlá wa ń bọ̀ lọ́dọ̀ yín nínú ilé yín ńlá wa ń bọ̀ nínú ọkọ̀ tẹ́ ẹ wà ńlá fẹ́ darapọ̀ mọ́ yín lẹ́nu iṣẹ́ tẹ́ ẹ wà yẹn ibùdókọ̀ lẹ wà ní àbẹ́ ti wà lójú ọ̀nà ilé ìjọsìn gbogbo ibikíbi tẹ́ ẹ bá wà ńgbà wa bá ti gbà báyìí lọ́wọ́ ilé iṣẹ́ ìwé ìròyìn tó bá gbé wá ńlá wa ń bọ̀ lọ́dọ̀ yín ká mọ̀ wá jẹ́ gbogbo iṣẹ́ oríran wa tó bá jẹ́ gbọ́ òṣèlú ìròyìn pọ̀ ní ọ̀rọ̀ tó ní bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ ẹ fẹ́ mọ bí nǹkan dé dúró ẹ gbọ́ àjá àbálẹ̀ la pé Dr. Olùtayọ̀ Fálétí yèyé agbẹ́dẹ́gbẹ́yọ mọ̀mí G.O mami jp orí àtọrùn alẹ́ ti ń bọ̀. agogo balẹ̀ orokogokogo ṣẹ̀kẹ̀rẹ̀ balẹ̀ amikiti wọ́wọ́ kìtì wọ́wọ́ ẹnìkan kì í fàjà kéde ìlú agogo dẹ òun lọ́ba fi kó wọn jọ. Mm. àjẹpá tún ti dé láàárọ̀ yìí ajá balẹ̀ ròyìn ló tún balẹ̀ bàgẹ́ sórí afẹ́fẹ́ rédíò fresh nílẹ̀ ìbàdàn lónìí ti ṣe ọjọ́ àìkú Sunday ọjọ́ ìsinmi lónìí gbogbo wa pátápátá a ní ìsinmi ayọ̀ ọba òkè òsì ní ṣètò ní ìlẹ́yọkan ṣoṣo tó kù fún gbogbo wa lókè pẹ̀ òní lọ́jọ́ kẹfà nínú oṣù kejìlá wàyí ọdún 2022 àtòrí àtọrùn àtúntì dé sí yín lọ́rùn láàárọ̀ iná nu kì í ṣe tìjà tẹ́rẹ́ tó ń tà níyàn òun la tó bá wá mm. pẹ̀lú àwọn ìwé ìròyìn mẹ́rẹ̀ẹ̀rin eléyìí tá a kó wá ságbó ìròyìn waheed akintayo lórúkọ mi ìlúmọ̀ọ́ká pírẹsẹ́ńtà ìwé ìròyìn sunday punch àti ìwé ìròyìn sunday vanguard oníbẹ̀ lákàtà tèmi o. ìwé ìròyìn ti the nation the nation àti ìwé ìròyìn ti sunday tribune níbẹ̀ ní ọ̀dọ̀ tèmi tọ́ba rí bẹ́ẹ̀ jẹ́ ìṣíde lágbo òṣèlú wíkẹ́ wí nǹkan níta gbangba ìwé ìròyìn ti the nation òyìnbó ṣe rí ètò òdìbò eléyìí ti ń bọ̀ tí ń rọ́kùkù kẹ̀kẹ́ lọ́dún 2023 ọlẹ́rìí ibi tí àwọn àwọn èèyàn lápá gúúsù wọ ọrùn orílẹ̀-èdè wa nàìjíríà ọba yọ nípa ipò ààrẹ abala kan ńlọra dúró sí ní inú ìwé ìròyìn ti The Nation ní ìta gbangba rẹ̀ jẹ́ ìrora ju eléyìí mọ̀ tọ́lá ìgbé ara wọn ní ẹ̀wà ẹ̀sọ̀ ìrìn ẹ̀jẹ̀rẹ̀ ẹ̀kú ọ̀rọ̀ ẹ̀nu ẹ̀sọ̀ ara yín wà fáwọn àfáwọn ẹ̀sọ̀ ara yín o lẹ́yìn fẹ̀gbẹ́kẹ̀gbẹ́ ni Oyètọ́lá ti sọ̀rọ̀ Oyètọ́lá sọ̀rọ̀ ẹni tí ṣe gómìnà ní ìpínlẹ̀ Ọ̀ṣun ó wípé òun ò mú àgbéga bá ètò ẹ̀kọ́ ìpínlẹ̀ Ọ̀ṣun láti lè bá a jẹ́ wípé kí òun ó lè máa fi eh, irọ́ pa irọ́ fún ẹnìkankan ó ní bí ò ṣe wípé kí ohun gbogbo tó ní ṣe pẹ̀lú ètò ẹ̀kọ́ kó dúró re ó lóun ò fi tu ẹnìkankan lójú oníṣẹ́ oríran òun ń lòun ń ṣe ìta gbangba ìwé ìròyìn ti The Nation ni mo ká a mọ́. níta gbangba ìwé ìròyìn Sunday Punch eléyìí tó jáde fún tòní ọ̀rọ̀ tó ní ṣe pẹ̀lú àwọn gómìnà gómìnà lórílẹ̀‐èdè wa nàìjíríà àtàwọn gómìnà tẹ́lẹ̀ rí pẹ̀lú àwọn ìkànlú míì òun náà nìròyìn ọ̀hún bá dé wọn pé gbogbo wọn ó ṣèpàdé papọ̀ nípínlẹ̀ èkó lórí ọ̀rọ̀ tó ní í ṣe pẹ̀lú ti ètò ààbò èyí tí ò fararọ̀ lórílẹ̀‐èdè nàìjíríà àtọ̀rọ̀ ètò ìdìbò gbogbogbò tí ó wáyé nílẹ̀ wa nàìjíríà tó bá di ọdún 2023 lábẹ́ àkòrí ìròyìn yẹn ibẹ̀ náà ni wọ́n gbé ń jábọ̀ rẹ̀ tí wọ́n pe àwọn agbébọn wọ́n ní wọ́n mọ̀ tó ṣọṣẹ́ láabi ní ìpínlẹ̀ Katsina wọ́n ní àwọn èèyàn tí wọ́n ń ṣàtìlẹ́yìn fún Ọ̀ṣínbàjò kó goróyè gẹ́gẹ́ bí ààrẹ orílẹ̀-èdè Nàìjíríà lọ́dún 2023 wọ́n gbójú agàn sáwọn alátìlẹ́yìn Tinubu wọ́n ní Buhari ẹni tí ń bẹ lóróyè lásìkò yìí wọ́n ní igbákejì rẹ̀ ni ó fàkóso lé lọ́wọ́ o tó bá di ọdún 2023 gbogbo ẹ̀ gbogbo ẹ̀ ìta gbangba àwéròyìn Sunday Punch èyí tó jáde fún tòní ni wọ́n pàtẹ́rẹ̀ sí ṣùgbọ́n ẹ̀kúnrẹ́rẹ́ ń bẹ lójú ìwé kẹta ó sì sàn títí dé ojú ìwé keje ń bẹ. nínú òwe ìròyìn eléyìí tá a pè ní Sunday Tribune èyí tá gbangba rẹ̀ lápá òkè lápá àlàáfíà ìròyìn kan bẹ́ẹ̀ tó lúgọ́ bẹ́ẹ̀ o wọ́n wí pé ọ̀rọ̀ ti bọ́nà míì yọ nínú ẹgbẹ́ òṣèlú People's Democratic Party ní ìpínlẹ̀ Èkìtì wọ́n mọ̀ pé òní ti fi ẹgbẹ́ òṣèlú ọ̀hún sílẹ̀ báyìí lánàá o wọ́n pé kódà ó ṣeé ṣe kó ṣe wípé lábẹ́ àsíá ẹgbẹ́ òṣèlú APGA ẹni ọba ò ti lọ rèé gba tíkẹ́ẹ̀tì láti díje dupò gómìnà nípínlẹ̀ Èkìtì ọ̀rọ̀ ń bọ̀rọ̀ ọ̀bọ̀ eégún alárẹ́ mọ̀ ní ìròyìn ọ̀hún wí kódà ìròyìn náà ó tún fa ọmọ lọ́wọ́ wọn ipe ẹgbẹ́ òṣèlú PDP ṣèkìlọ̀ fún gbogbo àwọn ọmọ ẹgbẹ́ òṣèlú ọ̀hún pínlẹ̀ Zamfara wípé ha gbogbo ète àti èrò tẹ́filẹ́ fẹ́ yọ ẹni tí ṣe igbákejì gómìnà pínlẹ̀ Zamfara yìí ẹ má dán wò bá a bá dé síbi ọ̀gbagadé ìròyìn èyí tí ṣe àjá àbalẹ̀ ẹ mọ̀ bí sùn ṣe kú bí ọ̀bẹ ṣe jẹ́ bẹ́ńbẹ́. ọ̀rọ̀ tó ní ṣe pẹ̀lú gómìnà tẹ́lẹ̀ rí nípínlẹ̀ Èkìtì Ṣẹ́gun Òní gbogbo ìwé ìròyìn ojoojúmọ́ lẹ́wà tó jáde fún tòní ló kánkó rẹ̀ ìròyìn yẹn ń bẹ lójú ìwé karùn náà nínú ìwé ìròyìn Sunday Vanguard tí wọ́n pè Ṣẹ́gun Òní ó ti fi abẹ́ àbúradà tẹgbẹ́ òṣèlú PDP sílẹ̀ ó sì ṣeé ṣe kó jẹ́ wípé ẹnu ẹgbẹ́ òṣèlú APGA ni ó mórílẹ̀ o láti lọ rèé jígbó fún ipò gómìnà nípínlẹ̀ Èkìtì ẹ̀wọ̀n ajá fìyún lẹ̀ àwò gédéǹgbé o wọ́n ní ọ̀rọ̀ tó ní í ṣe pẹ̀lú ti ètò ààbò tí ò fararọ̀ àti ìṣẹ̀lẹ̀ dídìtẹ̀gbàjọba lẹ́kùn ti Áfíríkà wọ́n láwọn nǹkan tí ó lékè téńténu o lórí àgbéyẹ̀wò tí olórí orílẹ̀-èdè Nàìjíríà ajagun gbébọn ti Muhammadu Buhari àtàwọn aṣáájú orílẹ̀-èdè míì lẹ́kùn ti Áfíríkà tí wọ́n mọ̀ pẹ̀kẹ́lù lásìkò tí wọ́n bá pàdé lórílẹ̀-èdè Ethiopia ojú ìwé karùn-ún nínú ìwé ìròyìn Sunday Punch èyí tó jáde fún tààrọ̀ yìí ibẹ̀ ni wọ́n ti jábọ̀ ròyìn ẹ̀. bó ṣe ń rẹ jẹ́ máa tẹ̀lé tó bá gbọ́ òṣèlú ni ìròyìn pọ̀ ńlẹ̀ bíbà ojú ìwé kẹrin ìwé ìròyìn ti the nation ìròyìn kan náà ń bẹ́ẹ̀ tó ní í ṣe pẹ̀lú ti ètò ìdìbò sípò ààrẹ èyí tí ń rọ́kùkù kẹ̀kẹ́ kankan gbọ̀ngbọ̀n lọ́dún 2023 wọ́n pé àwọn alátìlẹyìn Tinubu kan tí wọ́n fi ìpínlẹ̀ Kano ṣe ibùjókòó wọ́n pé bàbá ẹ tètè bọ́ gbangba ẹ jẹ́ wọ́n mọ̀ wípé ẹ gbórí wọlé ìtàlẹ̀ dúró sí torí pé àìlèjà níta bàbá mi ò dé yín ẹ tètè o ẹ jẹ́ àmọ́ bí ẹ bá ń lọ àwa ṣe tán láti dúró lẹ́yìn yín gbẹ̀ngbẹ̀ng bíi ké ojúwé kẹrin ìwé ìròyìn ti The Nation ni mo ti ká ìròyìn yẹn mọ́ jẹ́ ìrora jẹ́ iṣẹ́ ilé yìí náà ojú ìwé eléyìí ti ṣe ìkarùn-ún inú ìwé ìròyìn ti The Nation iná mọ̀ ni àwọn ọmọlé asòfin ilẹ̀ Nàìjíríà ti pe àkíyèsí ààrẹ Muhammadu Buhari wọ́n pe bàbá ẹ bá wá ojútùú síbi ìdàgbàsókè ó ṣe bá ètò ìlànà ètò ìdìbò ńlẹ̀ Nàìjíríà kò sí nǹkan kan tó lè sanmọ́nà fúnlẹ̀ yìí o àfi fi sílẹ̀ bí ogún rere fún ilẹ̀ Nàìjíríà ọ̀nbẹ nínú ìwé ìròyìn ti The Nation. lágbọ́n ìròyìn tó ní ṣe pẹ̀lú ti ọ̀rọ̀ òṣèlú wọ́n ní ẹni tí í ṣe mínísítà tó wà fún ọ̀rọ̀ ìgbòkègbodò ọkọ̀ lórílẹ̀‐èdè wa nàìjíríà òun náà ni àwòrán pé yóò jáde díje dupò àrí orílẹ̀‐èdè nàìjíríà òun ló lu ìlú dàwúrápá o wọ́n ní kódà ẹni tí í ṣe kábíyèsí ọba aláyé lágbègbè náà wọ́n pé wọ́n bẹ̀rẹ̀ sí ní rọ̀jò àdúrà lé mínísítà òun lórí o bí ìwé ìròyìn Sunday Vanguard bí wọ́n ti ṣe jábọ̀ rẹ̀ ìwé ìròyìn Sunday Punch náà jábọ̀ rẹ̀ wọ́n ní Emir àti Daura náà ni wọ́n mọ̀ ti ṣe ní àlàyé pé ẹ wò bá a bá ní parọ́ tá a sì ní ṣèké ọ̀rọ̀ tó ní í ṣe pẹ̀lú àkànṣe iṣẹ́ ojú irin reluwé eléyìí tó jẹ́ lẹ́gbẹ̀lẹ́gbẹ̀ bílíọ̀nù náírà àtàwọn àkànṣe iṣẹ́ míì ó jẹ́ kí amèche kọ́ gba ìràwọ̀ kúnràwọ̀ lórílẹ̀‐èdè nàìjíríà ìròyìn yẹn ń bẹ lójú ìwé karùn-ún nínú ìwé ìròyìn Sunday Punch èyí tó jáde fún tààrọ̀ iṣẹ́ ìwárì lágbọ̀n ìròyìn tó ní ṣe pẹ̀lú ti ètò ẹ̀kọ́ wọ́n ní àwọn tí wọ́n jẹ́ olùkọ́ lọ́gbà ilé ẹ̀kọ́ gíga fásitì ní nàìjíríà lábẹ́ àbúradà ẹgbẹ́ wọn ASUU wọ́n ní wọ́n ti bẹ̀rẹ̀ sí ní gbáradì o fún ìyanṣẹ́lódì eléyìí tí wọ́n fẹ́ lọ fún kódà wọ́n ti kéde wọ́n ní ní ọjọ́ ajé Monday wọ́n ní kí àwọn tí wọ́n jẹ́ olùkọ́ lọ́gbà ilé ẹ̀kọ́ gíga fásitì kí wọ́n má kọ́ àwọn ọmọ lẹ́kọ̀ọ́ kankan ṣùgbọ́n kí wọ́n rebi iṣẹ́ kí wọ́n kàn bùkẹ́ diwọ́ lẹ́nu iṣẹ́ ń bẹ̀ ìwé ìròyìn Sunday Punch jábọ̀ rẹ̀ ojú keje làjà balẹ̀ ròyìn ni ó ti já sí yín létí bàbá tí ń tẹ̀wájú. àjàbalẹ̀ ìròyìn já sí létí ògèrè gbogbo àwọn ìròyìn àjàbalẹ̀ ọ̀hún lárọ́rá ń fi síbí rè o kó tó di wípé àbọ̀ síbi kẹtẹpẹ rẹ̀ gangan eléyìí tọ́já wípé ẹ lè gbọ́ lẹ́kùnrẹ́rẹ́ inú wẹ́rọ yìí ti The Nation náà ni mo sì wà yìí ẹjẹ́ ń jẹ́ iṣẹ́ ẹni ẹni tí í ṣe ẹni tó ti fìgbà kan rí gómìnà ní ìpínlẹ̀ Ọ̀ṣun ìyún ọ̀gbẹ́ni Rauf Arẹ́gbẹ́ṣọlá títún ṣe mínísítà fún ọ̀rọ̀ ètò abẹ́lé nílẹ̀ wa Nàìjíríà ó pé ẹjọ́ wọn là ń lọ́yẹ̀ o gbogbo ẹ̀yin ọmọ orílẹ̀-èdè yìí ṣàrí igi gbíngbìn ǹjẹ́ ẹ mọ̀ pé wúlò dáadáa ìmọ̀ jẹ́ kí àyíká arú ibi tí igi gbíngbìn bẹ́ẹ̀ tó bá wà kí afẹ́fẹ́ bẹ̀ kó máa tutù dódódó kó máa fẹ́ lẹ́lẹ́lẹ́ kó sì jẹ́ afẹ́fẹ́ àlàáfíà ó ní ló fi jẹ́ wípé ètò àkànṣe iṣẹ́ igi gbíngbìn ni òun gbájúmọ́ ní ìpínlẹ̀ Ọ̀ṣun báyìí báyìí ọ̀nbẹ nínú ìwé ìròyìn ti The Nation ìròyìn ọ̀hún lápá àṣàlẹ̀ mẹ́ẹ̀ẹ́bínú orí ẹni tí ṣe ààrẹ ilé asòfin lẹ́wà nàìjíríà Ahmed Lawan ló wípé kò sígbà tí ọ̀rọ̀ ìlànà ètò èyí tí ọmọ fi ara tu àwọn lọ́balọ́ba lẹ́wà tí ò ní wọ inú ìwé òfin orílẹ̀-èdè wa nàìjíríà ó pé bó ń ṣe fẹ́ nu ìdí tó sì fi wí bẹ́ẹ̀ àfikádẹ́nu ìwé ìròyìn ti ṣe the nation kẹ́ kó tó di pé akọjá lọ sójú ọjà ẹja tún sáré bá tètè ká já sí i lára àwọn àkòrí ìròyìn míì eléyìí tá a tó gan ni rẹ̀ ọ̀rọ̀ jáde láti orílẹ̀-èdè amẹ́ríkà wọ́n ní níṣe ló yẹ kí ìjọba àpapọ̀ orílẹ̀-èdè nàìjíríà kí wọ́n pa kìtì mọ́lẹ̀ kí wọ́n mọ̀ wojú wúche o kí wọ́n ṣe ìpinnu lórí ọ̀rọ̀ yíyọ owó eléyìí tí ṣe ti ìrànwọ́ ti ń bẹ̀ lórí epo rọ̀bì tá a mọ̀ sí subsidy bí yìí ń ṣe wà lójú ìwé kẹfà òní mo tún tajú kán rí ìròyìn kan èyí tí wọ́n fi sọ̀dọ̀ sójú ìwé kẹrin nínú ìwé ìròyìn Sunday Punch kan náà wọ́n ní àwọn ọba láyé láti apá òkè ọ̀yà òun náà ni wọ́n ti bẹ̀rẹ̀ sí ní lọ́ọ̀rì lọ́bì lọ́kòkò níwájú Jonathan pé kó wá jìgbò fún ìparí orílẹ̀-èdè nàìjíríà lọ́dún 2023 wọ́n ní tó sì jẹ́ pé ọ̀rọ̀ ń lọ lọ́wọ́ lórí ìbò gangan òun náà ni wọ́n fi ipò àrí orílẹ̀-èdè nàìjíríà sọ̀dọ́ sí o nínú gbogbo ẹ̀yà tí ń bẹ lórílẹ̀-èdè yìí àmọ́ ńgbà tó wọn ọmọ sọ̀rọ̀ ń tiẹ̀ wọ́n ní gómìnà tẹ́lẹ̀ rí kan òun ṣe ní àlàyé wípé ẹ wò ó bóyá ni Jonathan ló sì wà nínú ẹgbẹ́ òṣèlú PDP o ojú ìwé kẹrin nínú ìwé ìròyìn Sunday Punch èyí tó jáde fún tàárọ̀ yìí ibẹ̀ ni wọ́n pàtẹ́rò yẹn sí bí ó ṣe. ó tó di pé àròjù ọjà jẹ́njẹ́ iṣẹ́ gómìnà ìpínlẹ̀ ọ̀yọ́ wa ní àyín ah. bàbá wípé. ẹ̀mí jíjó balẹ̀ ọ̀la rẹ̀. wọ́n bínú ìjó mọ́mọ́ fẹ́ kà ní ọ̀dà jẹ́ nǹkan fúláṣì jẹ́ hmm. fúláṣì rẹ̀ ńgbà náà. tó tiẹ̀ ti jẹ́ ti gómìnà wa nípínlẹ̀ ọ̀yọ́. kí n kà á hmm. gómìnà ìpínlẹ̀ ọ̀yọ́ ló wípé lórí ọ̀rọ̀ ẹ̀sìn ní ìpínlẹ̀ yìí ó pe ẹni ọpọ́n kan kò pé wọ́n jẹ́ pọ̀ ó ní òun ò yí òfin wípé kó ń kálukú ó ṣe ẹ̀sìn tọ́ba wù ú òun ò yí padà o ó ní ojú ọ̀run tẹyẹ ẹ láì farakínra ó pe ntọ́jà ńlógún ni pé kí ìfẹ́ ìrẹ́pọ̀ kó sàmọ̀ ìjọba ńgbà bá dé ojú ìwé kejì ìwé ìròyìn ti Sunday Tribune n ó jẹ iṣẹ́ yẹn tán. ẹni tó pọ́n ẹ̀kọ́ yẹn bó ló ti pé kí wọ́n jẹ́. kò pé kẹ́hún kálukú ọjà kan ẹ̀ lọ́tọ̀ọ̀tọ̀ ni wọ́n jẹ́ lọ́tọ̀ọ̀tọ̀ ni kálukú ọ̀sà ti yó kẹ́kọ̀ọ́ sì bára sọ gba. ẹja kọjá lọ sójú ọjà pápá àpáta bá lọ tá a bá padà dé lójú ọ̀gbagadè ìròyìn ajá balẹ̀ nìkan ni fresh ilé orin challenge ń bàdàn ibẹ̀ lẹ́ẹ̀ ti bá wa ajá balẹ̀. ajá balẹ̀ ajá balẹ̀. kò mà sọ ohun tọ́lọ́run mi kò lè ṣe fẹ́mi ọmọ náà ọlọ́run tí kì í bá tì tó ń gbénu apostle p òfàjẹ́mísìn kò sóhun kan sì rí ní world healing evangelical church aka prophetic and revival ministry soludo layout alexander odualaro amadak nursery and primary school àpáta ìbàdàn ọlọ́run tí kì í bá tì yóò mú ìnira jìnnà sí ilé rẹ yóò lé omi ìpọ́njú tẹ̀fẹ̀tẹ̀fẹ̀ sí sàkáání rẹ ogun ọjọ́ pípẹ́ yóò ṣẹ́ wọlé ìdè yẹn máa já pàtì this is the promise of the most high god for all the partakers at ọlọ́run tí kì í bá tì program with a theme bread of adversity and water of affliction out on friday eighteen february. February 2022 at 5 a.m. to 5 p.m. After this program, you will look for that bread of adversity and water of affliction and found them no more. 16 to 17 February 2022 is the workers' seminar between 4 p.m. and 6 p.m. daily. Ministry Evangelist Elijah Akitunde Ọlọ́run sọ Lady Evangelist Kainde, Kọ́kọ́rọ́ Àṣeyọrí. Reverend Emmanuel Oyewole. Reverend S.O. Ilesami and other anointed men of God. Hosts are Pastor Mrs. V.O. Fajemisin and Apostle P.O. Fajemisin. Inú ìpàdé Ọlọ́run tí kì í bá tì. Lógun tí ń fi ayé rẹ̀ ta ti dàwátì jésù dúró de ọ. With gratitude to God for a life well lived in the service of humanity, we announce the transition into glory of our patriarch, father, grandfather, great grandfather, uncle, and kingsman, Assistant General Superintendent, Pastor Jacob Kolakbo Awe JP, aged 95 years. Burial arrangement, February 14th, 2022, service of songs, venue, Odono Residence at 4 p.m. February 15th, service of songs, venue, Odono Residence at 4 p.m. February 16th, line in state, venue, Odono Residence at 10 a.m. Wake up service at Odono Residence at 3 p.m. February 17th, Line in State, venue. Oluyole Residence. at 10 a.m. Wake up service at the same venue at 4 p.m. February 18th, interment service at this Oluyole residence at 9 a.m. Service by the Graveside and Committal to Earth, strictly for family members at 10 a.m. Thanksgiving service at CAC Olubode Odono Ibadan at 11 a.m. Entertainment of guests at Kakamfo Inn and Conference Center, Ibadan. Announcers, the family. Corruption in any form, like misuse of public fund, fraud, or bribery, is a major obstacle to economic development and good governance. Thus, it must be curbed. Oyo State Anti Corruption Agency, Oyaka, is calling on us all to join hands with her to make Oyo State free of corrupt practices by sending in petitions, and they shall be treated with total confidentiality. Submit your petitions to the following Oyaka offices Oyaka Head Office at quarter 473, Fajimi Street, Agodi GRA. Ibadan. Owode Union Bank Building, Owode Oyo. Number 12, Tokataya Street, Tara area, Ogumosho. Opposite VIO office, Niwerua Ibadan Road. Akpenite, number 7, Fowewe Street. Opposite Fowewe Islamic School, Shaki. Oyaka website is www.oyaka.ng. For Oyo State to grow, we, we must speak out to, to fight, fight corruption. corruption. This message is from the Oyo State Anti Corruption Agency, Oyaka. kẹ́kẹ́kẹ́ gbìgbìgbì ó ti máa gbọ́ bó ṣe ń dún Pasuma ń bọ̀ nínú Ìbàdàn láti wá dàlúbọ̀lẹ̀ láyàjọ́ olólùfẹ́ February fourteen wo ohun gbogbo ti sẹ̀ ní mìnìjọ̀jọ̀ tó mi àlàgbà ní Osmark Hotel and Suites ti ń bẹ lórí àkàlà lẹ́yìn Anchor Mall Saunis Estate lóhun gbogbo ti máa ṣẹlẹ̀ ń máa bọ̀ pẹ̀lú olólùfẹ́ rẹ̀ wá jayé rúnra pẹ̀lú àlùjọ tó ta lẹ́nu látọwọ́ Pasuma wonder ọmọ ìyàwó ànábì Mr MMM. Àlàbí ọjọ́ ẹ̀ máa rẹ̀ ó DJ Scopeman àti Láìdé Bákàrẹ̀ ààbò tó péye ń bẹ rere tó ń bẹ́ńbẹ́ gan tún nàgbà láìsí tàbí ṣùgbọ́n èrò tòun tẹ̀sẹ̀ wìtìwìtì ó di Osmark Hotel and Suites lórí Akala lẹ́yìn Anchor Mall February fourteen àyájọ́ olólùfẹ́ tọdún yìí máa ta lẹ́nu yàtọ̀ jẹ́ máa já tán aago méjìlá ọ̀sán sáago mọ́kànlá òru lẹ́tọ̀ regular ten thousand naira VIP one fifty thousand two hundred thousand naira ní silver gold three hundred thousand platinum five hundred thousand fún àlàyé kíkún ẹ pè nọ́mbà yìí zero eight one six one seven zero five four zero five ó wà ń bẹ̀ extra bọ́jọ́ba yọ akárí ayé ó wà ń bẹ̀ extra àlàkalẹ̀ gbòò ní tòṣùmarì ó wà ń bẹ̀ extra ti dé ti ìtẹ̀yẹ sórí ìkànnì alárààgbà yìí dá fresh one oh five point nine fm ìbàdàn ó wà ń bẹ̀ extra ètò amílẹ̀ tìtì tẹ́ máa gbádùn látàsìkò yìí lọ lórí fresh fm nìbàdàn ní gbogbo ọjọ́ àlàmísì thursday ní dédé aago mẹ́sàn-án sí mẹ́wàá alẹ́ pẹ̀lú ọmọ yín olólùfẹ́ yín ni abímbọ́lá òjó àtàwọn ikọ̀ rẹ̀ lára àwọn tẹ́ máa bá pàdé lórí ètò ọ̀rọ̀ nípa bá a ṣe lè mú di àríyá wa dùn ní wẹ̀lẹ̀mú wẹ̀lẹ̀mú party matter lifestyle fashion and entertainment àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ bákan náà láti tún máa gbàlejò àwọn gbajúgbajà amódedùn bíi olórin ńláńlá masters of ceremonies comedians event organizers fashion experts event photographers àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ ṣẹ́yìn náà wá rí i pé ó ti zẹ̀ pẹ̀lú Abímbọ́lá Òjó lórí ètò ó wà ń bẹ̀ extra ní gbogbo ọjọ́ Thursday iléeṣẹ́ Africa Integrated Communications Limited tóní TV Africana ló package yẹ fún àlàyé lórí ohunkóhun tá a lè jọ ṣe lórí ètò ẹ pè zero eight zero six four three zero four seven seven three ó wà ń bẹ̀ extra ètò tó pẹpẹ ni. kọ́kọ́ aṣọ tuntun wà ó kú. ajá balẹ̀ ajá balẹ̀. àjẹ́ àbálẹ̀ ìròyìn ẹ jẹ́ á máa tẹ̀lé bó ṣe ń lọ torí wípé ilẹ̀ wẹ o ilẹ̀ wẹ ká máa jẹ́ iṣẹ́ ọ̀hún lọ́kọ̀ọ̀kan èjèèjì kí n bá gbọ́ òṣèlú wọlé nínú ìwé ìròyìn ti The Nation ní ìròyìn tó gbé bọ́dì láti ìta gbangba tọ́jà pé ojú ìwé karùn-ún gangan ni ó ti fẹ́ mọ̀ wá mọ̀ jẹ́ iṣẹ́ o ìròyìn ọ̀hún ló sì ní í ṣe pẹ̀lú ti Wike wí lórí ọ̀rọ̀ ètò ìdìbò tí ń bọ̀ ní ọdún 2023 tó ní í ṣe pẹ̀lú ètò ìdìbò sípò ààrẹ àti gbogbo ètò ìdìbò míì tí ó tẹ̀lé ní orílẹ̀-èdè wa Nàìjíríà ẹni tí wàá jẹ́ Yeson Wike ńlọ́mọ̀jẹ́ wípé ní ṣe gómìnà ní ìpínlẹ̀ Rivers níbi tí ó ti pe àkíyèsí gbogbo àwọn ọmọlẹ̀ yìí ó pèsè rí tá a bá ní parọ́ tá a ní ṣèké àlọ́ fọkọ ọ̀lẹ́ hàn ní ọdún 2023 nígbà tí àwọn èèyàn tí wọ́n jẹ́ apá gúúsù lẹ́wà Nàìjíríà tí a bá fẹ́ yọ sí bọ̀m̀bọ̀m ó pé n tó mọ̀ tó dá ní lójú ṣakaṣaka ni wípé ẹnìkan ìjẹ́ kílẹ̀ ọ̀fẹ́ ìnìlànà ètò ìdìbò sípò ààrẹ tọdún 2023 ìníyàn ọ̀bàdé o ó nítorí wípé àwọn èèyàn lábẹ́ àṣẹ ẹgbẹ́ òṣèlú gbogbo ti ń bẹ ní àwọn ẹ̀yà tó kù àwọn gangan ò ṣetán láti bù kẹ́díwọ́ anáàdẹ yìí náà lọ́sọ̀rọ̀ ọ̀hún bọ́ta ilé ẹgbẹ́ rẹ̀ eléyìí títí máa ń ṣe ìpàdé pọ̀ pẹ̀lú àwọn èèyàn ṣàǹkóṣàǹkó nílùú ní ìpínlẹ̀ Rivers ibẹ̀ ni ẹ sọ wípé ó ti pa owó bì tó ti yá àbìdún ọ̀rọ̀ náà wọn nígbà tẹ́wọ̀ á máa fi ìmọ̀ràn ṣọwọ́ sí gbogbo àwọn tọ́rọ̀ kàn tọ́dà bí gbà wípé wọ́n ti ń lérí lẹ́ka tí wọ́n sì ti ń di ẹrù wọn wípé àní ní ọdún 2023 o àwọn ń gbé firijangan ìwọ̀ lólùlù lẹ́wà nílùú Àbújá ni torí pé àwọn làwọn ò fi àpèrè tẹ̀dí ó pé òun ò ní dákọ ẹnìkọ̀ọ̀kan o olùsùgbọ́n àwọn tọrọ mú kàn wọ́n mọ̀ra wọn ó pé ẹni tó bá ti mọ̀ wípé òun ò ti apá gúúsù ìwọ̀ oòrùn lẹ́wà wá kí wọ́n tètè yẹ̀bá ẹni tó bá ti mọ̀ pé òun ò ti apá gúúsù ìlà oòrùn lẹ́wà wá kí wọ́n tètè ya amógbórí wọlé ó ní torí wípé ibi tí ọ̀rọ̀ ètò ìdìbò ọdún twenty twenty three lọ ọlọ́run nìkan ló yé ọmọ ẹni ojú ìwé karùn-ún ìwé ìròyìn ti The Nation. ọ̀rọ̀ tó ní í ṣe pẹ̀lú ìpàdé kan eléyìí tí wọ́n pé yóò wáyé láàrin àwọn gómìnà gómìnà àwọn gómìnà tẹ́lẹ̀ rí àtàwọn ìkànnlú kan nípínlẹ̀ Èkó tó sì jẹ́ pé kókó ohun tí wọ́n pe wọ́n mọ̀ pẹ̀kẹ́lù wọ́n ní ọ̀rọ̀ ètò ààbò ọjẹ́ gbòógì ń bẹ o òun náà nìròyìn àkọ́kọ́ tèmi dálé lórí o ojú ìwé kẹta ni wọ́n pàtẹ ìròyìn yẹn sí ẹjẹ́ ń taari rẹ̀ sórí afẹ́fẹ́ gẹ́gẹ́ bí wọ́n ti ṣe jábọ̀ rẹ̀ wọ́n ní àwọn tí wọ́n jẹ́ ìkànkògbò lẹ́ka ti ọ̀rọ̀ òṣèlú lórílẹ̀‐èdè wa Nàìjíríà nínú eléyìí tá a ti rí àwọn gómìnà tẹ́lẹ̀ rí àti àwọn gómìnà tí wọ́n ń bẹ lóróyè lórílẹ̀‐èdè wa nàìjíríà pẹ̀lú àwọn sẹ́nẹ́tọ̀ sẹ́nẹ́tọ̀ èyí tí wọ́n ti ṣèjọba lọ àtàwọn sẹ́nẹ́tọ̀ tí wọ́n ń bẹ lóróyè tó fi mọ́ àwọn tí wọ́n jẹ́ lọ́gàálọ́gàá lẹ́nu okòwò lórílẹ̀‐èdè nàìjíríà wọ́n ní gbogbo wọn òun náà ni wọ́n ó péjọ ò sípínlẹ̀ èkó láti pẹ̀kẹ́lu ọ̀rọ̀ kan eléyìí tó ní í ṣe pẹ̀lú ibi tí nǹkan dé dúró lórílẹ̀‐èdè wa nàìjíríà lórí ọ̀rọ̀ ti ètò ààbò tí ò fararọ̀ lórí ọ̀rọ̀ ti ètò ìdìbò gbogbogbò èyí tí ń kanlẹ̀ gùn gbọ̀ngbọ̀n lọ́dún 2023 gẹ́gẹ́ bí wọ́n ti ṣe jábọ̀ rẹ̀ wọ́n ní ìpàdé alágbára ọ̀hún òun náà ni yóò wáyé o nílé ìtura Èkó hotel eléyìí tí ń bẹ nípínlẹ̀ Èkó wọ́n ní ọ̀rọ̀ eléyìí tó ṣe kókó ṣe pàtàkì lára àwọn nǹkan tí wọ́n ti lélẹ̀ pé kí wọ́n mọ̀ pẹ̀kẹ́lù òun náà ni ọ̀rọ̀ ètò ààbò èyí tí ọ̀fararọ ní Nàìjíríà lọ́jẹ́ gbòógì ń bẹ ọ̀rọ̀ ètò ìdìbò gbogbogbò ọdún 2023 ọ̀rọ̀ ìṣọ̀kan orílẹ̀-èdè wa nàìjíríà àtàwọn nǹkan míì tó ṣe kókó ṣe pàtàkì wọ́n ní àwọn tí wọ́n jẹ́ ìkànkògbò láti inú ẹgbẹ́ òṣèlú tí ń tukọ̀ ìṣàkóso ìjọba eléyìí tá a mọ̀ sí All Progressives Congress APC nílẹ̀ wa nàìjíríà àtẹgbẹ́ òṣèlú alátakò People's Democratic Party PDP wọ́n pé gbogbo wọn òun náà ni wọ́n péjú pésẹ̀ síbẹ̀ gẹ́gẹ́ bí wọ́n ti ṣe wá jábọ̀ rẹ̀ wọ́n ní àwọn gómìnà gómìnà eléyìí tọ́rọ̀ kàn àti àwọn míì tí wọ́n kópa níbi ìpàdé náà wọ́n ní wọ́n tún sọ̀rọ̀ o lórí ìbò gangan ló yẹ kí wọ́n gbé nǹkan kà ẹkùn wo òun náà ni kí ààrẹ orílẹ̀-èdè wa nàìjíríà kó ti wáyé o bákan náà ni wọ́n sì pé láti ẹkùn gbogbo tí ń bẹ yíká orílẹ̀-èdè wa nàìjíríà òun làwọn èèyàn ti péjú pésẹ̀ síbẹ̀ lára àwọn tí wọ́n pé wọ́n ń bẹ níbi ìpàdé náà láti rí gómìnà tẹ́lẹ̀ rí nípínlẹ̀ Ògùn ọ̀túnba Gbẹ́ngà Daniel ẹni tí í ṣe ààrẹ fúnlẹ́gbìmọ̀ asòfin àgbà lórílẹ̀‐èdè wa nàìjíríà tẹ́lẹ̀ rí tó tún ti fìgbà kan rí jẹ́ akọ̀wé fúnjọba àpapọ̀ orílẹ̀‐èdè yìí ayim paus ayim ẹni tí tún ṣe ọ̀kan lára àwọn tí ń dàfún tòló láti gba tíkẹ́ẹ̀tì díje dupò ààrẹ nínú ẹgbẹ́ òṣèlú PDP wọ́n ní àwọn yòókù tí wọ́n tún bẹ́ẹ̀ láti rí gómìnà tẹ́lẹ̀ rí ní ìpínlẹ̀ Imo Ikedi Ohakim gómìnà tẹ́lẹ̀ rí ní ìpínlẹ̀ Cross River Donald Duke àti igbákejì gómìnà tẹ́lẹ̀ rí nípínlẹ̀ Ọ̀ṣun sẹ́nẹ́tọ̀ Iyọ̀lá Omíṣọ̀rè wọ́n ní ọ̀rọ̀ ti àwọn ọlọ́ṣà tí wọ́n ń da omi àlàáfíà lúrúlú gbòlògbò kọlù ni nígbàkúgbà tó fi mọ́ àwọn ajínigbé èyí tí wọ́n ti wá di kànáńjẹ́gbọ́n sí tìbútòrò orílẹ̀-èdè wa Nàìjíríà lọ́rùn léètọ́ yọrí sí ìṣẹ̀lẹ̀ ìṣekúpani tó sì jẹ́ wípé ọ̀pọ̀lọpọ̀ èèyàn ó ní wọ́n ti gba ẹ̀mí wọn wọ́n ní kódà ẹgbẹ̀lẹ́gbẹ̀ mílíọ̀nù náírà òun làwọn ajínigbé ni wọ́n ti tẹ́wọ́ gbà o gẹ́gẹ́ bí owó dọ́là kí wọ́n tó yọ̀ǹda àwọn èèyàn kan tí wọ́n sì gbẹ̀mí àwọn míì sí àkàtà àwọn wọn ní gbogbo ohun tí ìpàdé ọ̀hún tó dálé lórí nù o bẹ́ẹ̀ bá fẹ́ ṣẹ̀rí ìròyìn yẹn tẹ́ fẹ́ kà á sọ́wọ́ wájú sí i ẹ̀tọ́ tààràtà kọjá lọ sójú ìwé kẹta nínú ìwé ìròyìn Sunday Punch. nínú ìwé ìròyìn ti The Nation náà ni mo ṣì wà lójú ìwé kẹrin bẹ́ẹ̀ àwọn alátìlẹyìn ẹni tí ó ti gbà kan rí jẹ gómìnà ìpínlẹ̀ Èkó ti tún ṣe adarí àpapọ̀ ẹgbẹ́ òṣèlú All Progressives Congress Congress nílẹ̀ wa Nàìjíríà aṣíwájú Bọ́lá Ahmed Tinubu ènìyàn mọ̀ wípé àní ní ìpínlẹ̀ Kano gbọ̀ngbọ̀n làwọn wà lẹ́yìn Tinubu o wọ́n pé àwọn fẹ́ kí Tinubu wá bọ́ síta kó tètè jẹ́ kí àsíá wípé àníṣẹ́ n ò ní yẹ̀ láti tẹ̀tì láti díje dupò ààrẹ lọ́dún 2023 kọjá kí àsíá nǹkan mọ́ fẹ́lẹ́lẹ́lẹ́ pé lẹ́yìn ipá bá ti jẹ́ kí àfíà àsíá òun kọ́ fẹ́lẹ́lẹ́ báyìí tán rí i pé bàbá ti bọ́ ọ̀tà kí bàbá ó gbàgbé yẹn wípé bíi ké ńlá wọn wà ní ẹ̀yìn rẹ̀ o ẹni tí ó gba ẹnu àwọn alátìlẹyìn ti aṣíwájú bọ́lá pẹ̀ Tinubu sọ̀rọ̀ ní ìpínlẹ̀ Kano ọ̀gbẹ́ni Akin akíngbẹ̀sọ́tẹ̀ iná lọ sọ̀rọ̀ bẹ́ẹ̀ bọ́ta lẹ́nu wọ́n pé àwọn ti kó àwọn ìgbìmọ̀ kan jọ àwọn ìgbìmọ̀ alátìlẹyìn ni wọ́n pé nípínlẹ̀ èkó nípínlẹ̀ ondo nípínlẹ̀ ọ̀ṣun nípínlẹ̀ kano nípínlẹ̀ sokoto nípínlẹ̀ kaduna nípínlẹ̀ kogi nípínlẹ̀ kebbi nípínlẹ̀ rivers àti bẹ́ẹ̀ àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ wọ́n náà sì ti ń yípo òlú káàkiri láti jẹ́ kó ń kálukú ọmọ wípé àníṣe ẹ̀yìn tinubu làwọn wà ọ̀gbẹ́ni akin akin gbèsòtẹ̀ sọ wípé nítòun o ẹ̀yẹlé àwọn ọ̀gbọ́dọ̀ bá onílé jẹ kọ́ba onílé mu kọ́dọ̀jọ́ kúkọ́ yẹrí ọ̀rọ̀ ọ̀hún nílùú fọ́tọ́bọ̀tà ní ìpínlẹ̀ Ondo lánàá nígbà tí wọ́n gbé ìrìn àjò àyípo òlú káàkiri láti jẹ́ kí gbogbo àwọn èèyàn tí wọ́n jẹ́ alátìlẹyìn ẹgbẹ́ òṣèlú All Progressives Congress tí wọ́n sì tún jẹ́ ẹni tó nífẹ̀ẹ́ Tinubu dẹnudẹnu kí wọ́n mọ̀ dọ́kàndọ́kàn wípé àwọn kan o àwọn wà lẹ́yìn rẹ̀ àwọn sì fẹ́ kí ọ̀pọ̀ èrò káwọn jọ ṣe ní ẹlẹ́gìrì èrò tì ní lójú ogun ní ìpínlẹ̀ Ondo nígbà tí wọ́n kóra àwọn jọ kúrìbótó ní ilé ẹgbẹ́ kan tí wọ́n kọjá ilé ẹgbẹ́ òṣèlú ti APC lánàá ní nǹkan bíi aago mẹ́ta àbọ̀ ni wọ́n yí pé ìfẹnukò gbogbo wọn ni wípé lẹ́yìn ìgbà tá a bá yíde gbogbo ìlú káàkiri tán tí Tinubu bá sì ti sọ̀rọ̀ sókè àwọn ọ̀wá ní sùn àwọn òsì ní wo tí ó fi di ọdún 2023 táwọn fi rí wípé kọ́rọ́ báyìí ńlọ́wọ́ lẹ́sọ́rọ́yè wọ́n wá ní eléyìí kó sì já ìmọ̀ràn fún gbogbo ẹgbẹ́ òṣèlú APC lápapọ̀ àti gbogbo alátìlẹyìn ẹgbẹ́ òṣèlú APC láti jẹ́ kọjá wípé kò sí ẹlòmíì tí ó jáde lábẹ́ àṣẹ ẹgbẹ́ òṣèlú APC o bí ó ṣe Tinubu wọ́n pé ń tàwọn tàwọn àwọn ọ̀mẹ́ lòmíì o tó lè jẹ́ wípé bóyá àwọn èèyàn kan tó ti ní lọ́kàn tàbí kí wọ́n ti ń dárúkọ rẹ̀ tàbí tí wọ́n ti ń kọ́ lórin ṣùgbọ́n ní ti Tinubu yẹn wọ́n pé twenty four seven ẹ̀yìn ẹ̀ ń là wọ́n wà ọmọ ẹni ojú ìwé kẹrin ìwé ìròyìn ti The Nation. ọ̀rọ̀ jáde o látẹ̀dọ̀ ẹni tí í ṣe emir àti daura tí wọ́n pé ẹ wò ó bá a bá ní parọ́ tá a bá ní ṣèké wọ́n ní àkànṣe iṣẹ́ ilé yìí tó jẹ́ wípé òbítíbitì bílíọ̀nù náírà lọ́nà ìjọba ní Nàìjíríà lórí àkànṣe iṣẹ́ ojú irin tá a tún mọ̀ sí reluwé wọ́n ní àtàwọn iṣẹ́ míì ó ti jẹ́ kí Amaechi kó gba ìràwọ̀ kúnrawọ̀ o tó sì jẹ́ pé ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn òun náà ni wọ́n ń kọrin réèkì nílẹ̀ wa nàìjíríà gẹ́gẹ́ bí wọ́n ti ṣe jábọ̀ ròyìn wọ́n pé ẹni tí í ṣe emir àti ìlú daura ní ìpínlẹ̀ katsina alhaji umar farouk wọ́n ní àná ti ṣe ọjọ́ àbámẹ́ta sátidé òun náà ni baba la ọ̀rọ̀ mọ́lẹ̀ wọn kéke o wọ́n ní tàbí ṣùgbọ́n kankan ò sí mbẹ̀ wọ́n ní àkànṣe iṣẹ́ ojú irin reluwé èyí tó lọ láti ìpínlẹ̀ kano tó gba daura kọjá tó sì lọ sí ìpínlẹ̀ katsina tí wọ́n pè ní ìlú kan tí wọ́n ń pè ní Maradi èyí tí ń bẹ nílẹ̀ olómìnira Niger wọ́n ní ibẹ̀ náà ni wọ́n fẹnu rẹ̀ kò sí o tó fi mọ́rọ̀ tó ní ṣe pẹ̀lú ìdásílẹ̀ ilé ẹ̀kọ́ gíga fásitì eléyìí tí wọ́n ti máa kọ́ni ní ìmọ̀ nípa ìgbòkègbodò ọkọ̀ tó wá jẹ́ fásitì tìjọba àpapọ̀ Federal University of Transportation èyí tó sì jẹ́ pé Daura òun náà ni wọ́n fi sọ̀dọ́ sí wọ́n ní àwọn nǹkan wọ̀nyí òun náà ni emir ni wọ́n ṣe àlàyé pé ó ti jẹ́ kí mínísítà tó wà fọ́nrọ̀ ìgbòkègbodò ọkọ̀ lórílẹ̀‐èdè yìí Rótìmí Amechi kó gba ìràwọ̀ kún ìràwọ̀ eléyìí tí ń bẹ lára rẹ̀ wọ́n ní wọ́n wá pé àwọn tí wọ́n jẹ́ ìgbìmọ̀ afọbajẹ ti dàwúrà wọ́n ní wọ́n kọrin re kí ẹni tí í ṣe mínísítà tó wà fọ́nrọ̀ ìgbòkègbodò ọkọ̀ lórílẹ̀‐èdè wa Nàìjíríà wọ́n ní Emir yìí ní sọ̀rọ̀ yìí o lásìkò tí wọ́n ń wé láwàní fún Amechi gẹ́gẹ́ bí olóyè wọn eléyìí tí wọ́n pè ní Dan Amana Daura eléyìí tí í ṣe ọmọ wa eléyìí tí a fọkàn tán púpọ̀ wọ́n ní ibẹ̀ náà ni wọ́n ti ń ṣe ní àlàyé wípé ẹ wò ó bá àbá ní parọ́ tà bá ní ṣèké wọ́n ní ẹni tí í ṣe mínísítà tó wà fún ìgbòkègbodò ọkọ̀ lórílẹ̀‐èdè wa Nàìjíríà wọ́n lọ yẹ kó gba ìgbéga kó tó tẹ̀síwájú sí o dídì ìṣàkóso lórílẹ̀‐èdè yìí wọ́n ní ẹni tí í ṣe gómìnà ní ìpínlẹ̀ Sokoto iyùn wọ́n lòun náà pọ̀ wà lára àwọn tó péjú pésẹ̀ síbẹ̀ tó fi mẹ́ni tí í ṣe ọ̀ní tìlú Ilé-Ifẹ̀ ọba Adéyẹyè Ògúnwùsì tó fi mẹ́ni tí í ṣe olórí fún iléeṣẹ́ ológun ọmọ orílẹ̀ lórílẹ̀‐èdè wa Nàìjíríà àti ẹni tí í ṣe aṣojú fórílẹ̀‐èdè wa Nàìjíríà nílé olómìnira Benin ọ̀gágun Tukur Buratai wọ́n ní gbogbo wọn ń bẹ lára àwọn èèyàn tí wọ́n péjú pésẹ̀ síbi ayẹyẹ ọ̀hún o kódà kò yọ mínísítà tó wà fọ́rọ̀ eré ìdárayá àti ìdàgbàsókè àwọn ọ̀dọ́ nílẹ̀ yìí Sunday Dare àtàwọn ìkànnlú míì sílẹ̀ wọ́n ní lára àwọn èèyàn táwọn náà wá kọrin ìrèké mínísítà yìí òun láti rí mínísítà tó wà fún ètò ìròyìn àti ọ̀rọ̀ àṣà nílẹ̀ wa Nàìjíríà Lai Mohammed tó bọ àwọn oníròyìn gbọ́ lẹ́yìn eléyìí tí wọ́n ṣe tí ṣe ti ìwé láwàní fún mínísítà wọn o wọ́n ní wọ́n pé bàbá ní parọ́ tàbá ní ṣèké ìṣàkóso tí ń bẹ lóde yìí lábẹ́ àrí orílẹ̀-èdè Nàìjíríà ajagun gbébọn ti Muhammadu Buhari wọ́n gbìyànjú púpọ̀ o tó sì jẹ́ ntọ́pọ̀lọpọ̀ èèyàn tí wọ́n fojú rí ẹ̀wá já fìyàn lẹ̀ àwo gédéǹgbé fẹ̀gbẹ́kẹ̀gbẹ́ ròyìn ẹ̀ lójúwé karùn-ún bákan náà nínú ìwé ìròyìn Sunday Punch wọ́n ní ẹni tí í ṣe olórí orílẹ̀-èdè wa Nàìjíríà àtàwọn aṣáájú míì lẹ́kùn Áfíríkà wọ́n ní wọ́n ṣèpàdé o lórílẹ̀-èdè Ethiopia wọ́n ní àwọn àgbààgbà tí wọ́n tún jẹ́ adarí orílẹ̀-èdè láti ẹkùn ti Áfíríkà nínú eléyìí tá a ẹni tí í ṣe olórí fúnlẹ̀ wa nàìjíríà ajagun gbébọn ti muhammadu buhari wọ́n ní lọ́jọ́ àbámẹ́ta sátidé òun náà ni wọ́n ṣe ìpàdé o nílùú addis ababa tí ṣe olúlu orílẹ̀-èdè ethiopia níbi tí wọ́n ti pẹ̀kẹ́ lu àwọn ọ̀rọ̀ kan èyí tó dúró gẹ́gẹ́ bí ìpèníjà tí ń kojú ẹkùn áfíríkà wọ́n ní lára tí wọ́n pẹ̀kẹ́ lu òun náà ni ọ̀rọ̀ ìdìtẹ̀gbàjọba èyí tí ń wáyé lemọ́lemọ́ lápá ìwọ̀ oòrùn ilẹ̀ áfíríkà àti ọ̀nà eléyìí tí wọ́n ń gbà ṣe ìṣàkóso dídènà ìtànkálẹ̀ àjàkálẹ̀ àrùn coronavirus tá a tún mọ̀ sí covid-19 wọ́n ní àjọ ìṣọ̀kan ilẹ̀ áfíríkà eléyìí tí wọ́n dá sílẹ̀ ní nǹkan bíi ogún ọdún sẹ́yìn òun náà ni wọ́n ń fẹnu kùn tí wọ́n pé wọn ò dúore lórí jígígìrì sí àwọn ìpèníjà eléyìí tí ń kojú ẹkùn áfíríkà wọ́n ní lára àwọn nǹkan tí wọ́n tún pẹ̀kẹ́ lù òun náà ni ọ̀rọ̀ ìdìtẹ̀gbàjọba tó wáyé lẹ́nu lọ́lọ́ yìí lórílẹ̀‐èdè Burkina Faso níbi tí àwọn ọmọ ológun tí wọ́n ti já ìjọba gbà pàtì lọ́wọ́ ààrẹ tìlú dìbò yàn ààrẹ rock mark christian kabore wọ́n ní àwọn ọ̀rọ̀ wọ̀nyí náà ni wọ́n sọ wọ́n ní ẹ̀sùn tí wọ́n sì fi kan ààrẹ orílẹ̀-èdè wọn bẹ̀ wọ́n ní kó tètè paná tẹ̀ lórí nǹkan tó ní í ṣe pẹ̀lú ẹlẹ́sìnjẹ̀sí ń bẹ̀ ẹ wo ìròyìn ẹ pọ̀ jù bẹ́ẹ̀ lọ bẹ́ẹ̀ bá fẹ́ ṣẹ̀rí rẹ̀ ẹ lọ rèé gba balance ìròyìn yín lójú ìwé karùn-ún nínú ìwé ìròyìn Sunday Punch ó dẹ́ kò burú DJ Bright ń ṣẹ́wọ́ sẹ́mẹ̀ ó ń díjú sẹ́mẹ̀ ó ní àwa polówó ọjà ni bóyá bá a bá wa padà dé ohun tí ọmọ ilé ìgbìmọ̀ aṣojúṣòfin kan lórílẹ̀‐èdè wa Nàìjíríà tó gba ààrẹ nímọ̀ràn rẹ̀ nípa wípé baba ẹ mọ kú olóróyè láì bá ṣe pé ẹ bá fi ogún rere lẹ o ogún rere kan oṣo tẹ̀sí lè filẹ̀ fúnlẹ̀ wa nàìjíríà ni pé kẹ́ jẹ́ kí àtúntò ọba ìlànà ètò ìdìbò lórílẹ̀‐èdè wa nàìjíríà ẹ gbọ́ dáadáa bá a bá dé ajá balẹ̀. ajá balẹ̀ ajá balẹ̀. Hey. Pumping nílùú Ìbàdàn. ẹ tí pọ́ǹpì onílẹ̀ ta ti ń retí ti pẹ́ ń bàdàn. ìgbà tẹ́ ẹ wá dé báyìí ẹ júwe ọ́fíìsì yín fún wa níbo ni ilẹ̀ yín wà. ẹ wo ọ̀pọ̀ èèyàn tó fẹ́ ra lẹ̀ tí pọ́ǹpì là ń dúró dè kó dé o. ẹ fọkàn balẹ̀ madam tí pọ́ǹpì àti bí akóre dé. àwa nìkan là ń talẹ̀ fún tọmọdé tàgbà. ọ́fíìsì wa wà nọ́mbà twelve ọ̀làdòkun street ní bodijà land for kiddies sítòsí ìlàjì hòtẹ́ẹ̀lì and resort lọ́nà àkànná one ninety nine thousand naira péré ni plọ̀tì ilẹ̀ kan sẹ́yìn náà rí gbọ́pọ̀ jòwó ẹ̀ lọ. plọ̀tì ilẹ̀ kan tí pọ́ǹpì ní mọ́níyà nítòsí train station àtẹ̀lé tó wà lágùnbà ìwó road ìbàdàn tó ti ní sí of o six hundred and twenty thousand naira ní àǹfààní san díẹ̀ díẹ̀ tó wà o ojú ẹsẹ̀ lẹ́yìn tó máa gba location ẹlẹ́ yìí láti january eighteen títí wọ february twenty eight ọdún yìí la fẹ́ fi ju ẹ̀dínwó lórí ilẹ̀ yìí síta o ẹ pè tẹlifóònù nọ́mbà yìí zero nine one five two two two two two zero five. tí pọ́ǹpì tẹ́ ń retí ti dé àti ìbàdàn concept perfect developer that cares. Precious Cornerstone University, PCU, a faith based institution located in the heart of the city of Ibadan, provides a student friendly and enabling environment to fulfill your dreams. Precious Cornerstone University is a true pan Nigerian university, currently with students from more than 22 states of the Federation. PCU is currently calling for admissions of new intakes and with a minimum score of 120 in JAM UTME with 5 level credits in English and mathematics alongside three other relevant subjects. You can enroll today in microbiology, mass communication, biochemistry, international relations, computer science finance, accounting, cybersecurity, economics, software engineering, business administration, physics with electronics, actuarial science, industrial chemistry, banking and finance, industrial mathematics, and more. Direct entry admission for all ND and HND holders is also ongoing, and students with lower mark than 120 can also register for JUPEP. Enroll online today at www.pcu.edu.ng and follow the procedure. Or you can visit the precious Cornerstone University Campus 1 at Olaogun Odife Road, Ibadan, or call now 080 273 09395105 or 070 At Precious Cornerstone University, your place is here and your time is now. ọ̀pọ̀lọpọ̀ ìdílé ló ti dàrú nípa ìgbọ́ra ẹni yé lólùyàwó ẹni bí ẹ ń lu pàápàá jùlọ nípa ìrọmọ bí tàbá ìlẹsẹdẹdẹ ọmọkùnrin lọ́dọ̀ aya rẹ̀ èyí ló máa rí ọlálọ́mí àmọ̀lé àti kọ́mọláfẹ́ ọláìyá pẹ̀látìlẹ́yìn fresh one oh five point nine fm ìbàdàn ṣàgbékalẹ̀ ìdánilẹ́kọ̀ọ́ tá a pè ní okun ìfẹ́ láti fi mọ́tòdé bá gbogbo nǹkan wọ̀nyí sátidé ọjọ́ kẹrìndínlọ́gbọ̀n oṣù kejì ọdún tá a wà music house ilé orin challenge ìbàdàn bẹ̀rẹ̀ láago méjì ọ̀sán gẹ́gẹ́ wáyé dókítà akọ́ṣẹ́mọṣẹ́ onímọ̀ṣègùn òyìnbó wà ń kalẹ̀ láti máa tẹ́tí gbàlàyé yín nípa ìrọmọbí tí wọ́n sì máa sọ ń tọ́fà àtọ̀nà àbáyọ pẹ̀lú dókítà onímọ̀ṣègùn ìbílẹ̀ ọmọbọ́láńlé ọláoyè tó sì gbéra àti gbà bẹ́ẹ̀ egbòogi ìbílẹ̀ amọ́rọ̀kùn ní gbáyagíyágí tó tún ṣagbátẹrù ìdánilẹ́kọ̀ọ́ yìí ọ̀pọ̀ egbòogi ìbílẹ̀ tájọ nafdac fóun tẹ̀lù ni ó sì tún wà nílẹ̀ lọ́jọ́ náà ọgbà bẹ́ẹ̀ ni wọ́n máa dá wa lẹ́kọ̀ọ́ nípa tó lè ṣokùnfà ìrọmọbí tọ́mọ ènìyàn pẹ̀lú òfin tó rọ̀ mọ́ ká máa lu ìyàwó ẹni. prophetess fúnkẹ́ adétúbẹ̀rù she matters náà ń bọ̀ láti bá wa sọ̀rọ̀ nípa ìbágbépọ̀ lọ́kọláya fẹ́kùnrẹ́rẹ́ àlàyé pé zero eight zero three three five oh four seven oh four àti zero eight zero seven seven seven seven seven eight two one ìdánilẹ́kọ̀ọ́ òkun ìfẹ́ àjọ wà ń bẹ̀ ni. ẹgbẹ́ àwùjọ kan tí wọ́n dúró digbé sójú òpó àṣeyọrí a ti fẹsẹ̀ rinlẹ̀ ètò ìṣèjọba tó múnádóko tá a mọ̀ sí Providence Coalition wọ́n ti ń pàrọwà fún sẹ́nitọ̀ Kọ́lá Balógun ẹni tó sojú ẹkùn ìdìbò gúúsù Ọ̀yọ́ Ọ̀yọ́ South Senatorial District nílẹ̀gbìmọ̀ asòfin àgbà ilẹ̀ wa Nàìjíríà láti tún fi sí ọkàn àyà rẹ̀ lójúnà àti sàmójútó àwọn èèyàn ẹkùn ìdìbò gúúsù Ọ̀yọ́ ààrẹ ẹgbẹ́ ọ̀hún ọmọọba níran Adéyọjú láti pàṣẹ àmúgbálẹ́gbẹ̀ẹ́ rẹ̀ lórí ètò kéde àtìròyìn Tessy Armstrong Bello wọ́n ṣàfọ̀mọ́ ọ̀rọ̀ ọ̀hún wípé nífẹ̀sì sí ìbuwọ́lù tí wọ́n fi ń sọ fún sẹ́nitọ̀ Kọ́lá Balógun láti tún tẹ̀síwájú fún sáà kejì ní kété tí ìdánilẹ́kọ̀ọ́ lórí ìlànà iṣẹ́ àgbẹ̀ pẹ̀lú ìrónilágbára láàrin àwọn èèyàn tí wọ́n tó ẹgbẹ̀rún kan ó lé láàdóje níye owó tó tó mílíọ̀nù mọ́kànlélọ́gbọ̀n ni wọ́n fi gbọ́ bùkátà ètò ọ̀hún síwájú sí ẹgbẹ́ Providence Coalition wọ́n tún ṣe lálàyé wípé ìbuwọ́lù fún sẹ́nitọ̀ Kọ́lá Balógun kì í ṣe ìyàlẹ́nu rárá o bí ó ṣe wípé a ti máa ṣe bọ̀ rẹ̀ ní sẹ́nitọ̀ Kọ́lá Balógun látìgbà tó ti wọlé gẹ́gẹ́ bí asòfin àgbà lọ́dún 2019 ọwọ́jà rẹ̀ ó sì ti kárí ilé kárí oko lẹ́kùn ìdìbò gúúsù Ọ̀yọ́ àwọn èèyàn wọ́n sì ń fojú rí lọ́kọ̀ọ̀kan ìjèjì ìrìn àjò ọdún kọkànlélógún sí ti wá tọpẹ́ ó yẹ ẹjẹ́ àjọ dámúsò ìgbìmọ̀ aláṣẹ sip microfinance institute ló ń lọ́gun ayẹyẹ ọdún kọkànlélógún tó dáyé lábẹ́ olùdásílẹ̀ dr ọlátúndé ọládòkun jp ẹni tó láfojúsùn ìran rere fọ́jọ́ ọ̀la látọdún kọkànlélógún tá a ti bẹ̀rẹ̀ ọ̀pọ̀ ló ti jàǹfààní ẹ̀ lọ rẹpẹtẹ ọ̀kẹ́ àìmọye ló tún jẹ lọ́wọ́lọ́wọ́ báyìí látàrí oríṣiríṣi ètò tí sayé ẹni dọ̀tun ètò owó ìrànlọ́wọ́ fáwọn oníṣòwò ìdánilẹ́kọ̀ọ́ ìrónilágbára ìgbélárugẹ iṣẹ́ àgbẹ̀ àtìlẹ́yìn fẹ́tọ́ ẹ̀kọ́ àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. ọpẹ́ lọ́wọ́ àwọn òṣìṣẹ́ àtàwọn ọmọ ẹgbẹ́ pátápátá ọjọ́ wednesday february nine láòpéjọ pọ̀kọrin ọpẹ́ tá a fìyìn fẹ́lẹ́dùmarè ní international conference center tó wà ní ui second gate ìbàdàn láago mẹ́wàá òwúrọ̀ aṣọ àǹkárá tá a customize ní visa tá wọlé seven thousand naira péré lówó ẹ̀ fẹ́kùnrẹ́rẹ́ àlàyé zero eight zero two three four one four three seven seven tàbí zero eight zero three four nine eight eight eight eight three àjọ̀dún àjọ̀dún ọdún kọkànlélógún cif microfinance institute ẹ jẹ́ ká jọ ṣe é. jàgbó mi ògbó mi ògbó mi ó Kenan Baptist Church Chapel of Unity and Divine Love ló pe gbogbo ènìyàn sí ìsọjí ọlọ́jọ́ mẹ́rin ní níbi tí Ọlọ́run yóò ti máa já ìdè tú ìdè tí ó sì tún máa tú ènìyàn sílẹ̀ eléyìí tí àgbàkúrò rẹ̀ ní ìbújáde òkò some glory Isaiah forty three verse ninety. tí yóò bẹ̀rẹ̀ ní Sunday six títí di Wednesday nine oṣù kejì ọdún tá a wà yìí tí yóò bẹ̀rẹ̀ ní dédé aago márùn-ún five pm daily ẹni tí yóò fi ọ̀rọ̀ Ọlọ́run bọ̀ wá ní wòlíì àgbáyé ni Reverend Doctor Timothy Oyekunle orin yìí láti ẹnu Zion Voice ibi ìpàgọ́ Kenan Baptist Church jẹ́jẹ́ bus ìbàdàn apẹtẹ ìbàdàn fún àlàyé lẹ́kùnrẹ́rẹ́ ẹ lè pè sí zero eight zero eight six nine zero zero six four eight jésù lọ́lọ́wà. Oyo State Internal Revenue Service, on behalf of the Oyo State government, appreciating the patriotic taxpayers and business owners of the state for playing a good role in the development of the state by paying your taxes and other levies that keep the state moving forward. Oyo State Internal Revenue Service is currently distributing Harmonized Pay, and you were urged to come for it for launch relay. The Harmonized Pay will eliminate multiple taxation and multiple bills from different ministries and also allows for proper planning of annual taxes Kindly come over to room 46, Revenue House, Agodi Secretariat for for on time. Get your stamp duty also at any of our stamp duty offices across the state to make your document valid. All payment must be made to government designated banks or alternative payment channels authorized by the state government. For more information, call 080-7728-4519 or 080-3344-8865. Tuntiru, pay your tax. Jesus Liberation Festival twenty twenty two. oṣù yìí tó ìbànújẹ́ ẹkún àlákàlà àti gbèsè yìí tó. ẹ tú u sílẹ̀ ẹ sì jẹ́ kí ó máa lọ iṣẹ́ ránṣẹ́ Let Go World Outreach ló ti gbé ìsọjí ẹ̀rìmọ̀ kẹ́ndì àyàmọ́ lọ́jọ́ méje kan kalẹ̀ tí a pe àkórí rẹ̀ ní losing man let him go ẹ tú u sílẹ̀ ẹ sì jẹ́ kí ó máa lọ ìsọjí náà yóò wáyé ní ọjà náà yóò kí àgbèjẹ̀ gbígbé ìpínlẹ̀ Ògùn láti ọjọ́ Sunday ọjọ́ kẹfà sixth títí di Saturday ọjọ́ kejìlá twelfth oṣù kejì ọdún twenty twenty two yìí ní dédé agogo márùn-ún ìrọ̀lẹ́ ojoojúmọ́ kò tán síbẹ̀ o ìpàdé àdúrà ìtúsílẹ̀ kúrò nínú ìdè èṣù májẹ̀mú ikú àti ọkọ̀ ọ̀run yóò tún máa wáyé ní àràárọ̀ láti ọjọ́ monday seventh títí di saturday twelfth ní ilé ìjọsìn amasin grace fire assembly tó wà ní àwà òkè àgbòjẹ̀bú igbó ní déédéé agogo méje òwúrọ̀ ojoojúmọ́ ọlọ́run ti pín pàṣẹ iná àwọn ìránṣẹ́ rẹ̀ lọ́wọ́ tí wọn yóò sì máa kó gbogun ayé rẹ̀ ní wàrà ṣíṣà àwọn bíi evangelist joshua idowu pastor emo olùtayọ evangelist ṣẹ́gun adéjùmọ̀ àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. wá gba ìbùkún tìrẹ jésù ní olúwa. ẹ ṣe ọlọ́rẹ̀ bàbá ẹlẹ́rù ni. ìrìn àjò mímọ́ lọ sórílẹ̀-èdè Jordan pẹ̀lú ìránṣẹ́ ọlọ́run alaye. Reverend and Reverend Mrs P.F. Ọwa ti ìjọ Christ Revival Miracle Center lọ́tẹ̀ yìí ògo ọlọ́run elédùnmarè máa farahàn láyé onípòjìpò tó bá bá wa lọ sí Jordan ọ̀pọ̀ tó ti tẹ̀lé wa lọ ló ń ròyìn ayọ̀ láfi tí wọ́n ń pe gbogbo ọmọ ọlọ́run láti darapọ̀ mọ́ wa nínú ìrìn àjò tí ń yí ayé ẹni padà níbi tí ó ti fojú kan odò Jọ́dánì bíbélì a máa gbéra ní ọjọ́ karùn-ún a ó sì padà ní ọjọ́ kejìlá oṣù kẹrin ọdún twenty twenty two you are therefore enjoined to be a part of this glorious holy pilgrimage to kingdom of jordan as led by reverend and reverend mrs pf owa evangelist ojuade and pastor seun oyewusi oníwàásù among others for inquiries please visit ufit fly office success house seven up road oluyale main estate ring road ibadan or call zero seven zero six three three seven seven seven two nine ìrìnàjò ẹ̀mí lọ sórílẹ̀-èdè jordan. Jordan pẹ̀lú bàbá PF ọwá àti ọ̀pọ̀ ìránṣẹ́ ọlọ́run alàyè míì àjọ máa wà ń bẹ̀ ni. can love you. Hooray! Valentine's Special. Pacesetter Media Group presents Couples Dinner on February 14, 2022 at the International Conference Center, UI Bado by 3 p.m. Ticket is 50,000 naira per couple. Why singles are to mingle with 25,000 naira. Come and meet Dr. Olufunke Adetuberu, Mama She Matters, Dr. Yinka Yefele, Ademola Babalola, Woli Agbani, host of others. Interested couples and singles are to pay into the first bank account number 20399 For Further inquiries, call or text text via WhatsApp to 08037268102 or 09030670325. Limited spaces are available. Mama, Baba, orí tá a fi Bam Bam, Bobomi. ń bẹ̀ bàmbàm. Bọ̀bọ́ mi, ìwọ náà mú bèbí ẹ̀ dání. Kẹ̀jọ Side attractions include talk on marriage, home and relationship, music, dance, comedy and business connection. Proudly sponsored by Fresh FM 105.9, University of Ibadan and Payseta News. This couple's dinner is totally for adults. Come, let's wine and dine together. Ajabale, ajabale, ajabale, balẹ̀. Ajá balẹ̀ ìròyìn ilé orin challenge nílùú Ìbàdàn ní ti ń kọ́ lọ́lá lélẹ́yìí tọ́já wípé ìwé ìròyìn mẹ́rin ọ̀tọ̀ọ̀tọ̀ ló bá wa wá sóde o ìwé ìròyìn The Nation ìwé ìròyìn ti Sunday Tribune ìwé ìròyìn ti eh, Sunday Punch tó ń ti Sunday Vanguard tó bá rí bẹ́ẹ̀ ẹ jẹ́ lọ sí ojú ìwé ìkarùn-ún inú ìwé ìròyìn ti The Nation ni o níbi tí ọmọlẹ́gbẹ̀mọ aṣojú ṣòfin orílẹ̀-èdè wa nàìjíríà kan eléyìí ti ń sojú ẹkùn ti ìpínlẹ̀ abia ní abia sí ẹgbẹ́ òṣèlú all progressives congress torúkọ rẹ̀ jẹ́ benjamin kalu ẹni ó wí pé ogún kan ṣo tí ààrẹ orílẹ̀-èdè wa nàìjíríà lè rí fi sílẹ̀ tí ọmọ jẹ́ pé yọmọ jẹ́ oríyìn láéláé fún gbogbo ọmọ ilẹ̀ yìí láti máa ka orúkọ ti ààrẹ muhammadu buhari wípé láàkó rẹ̀ o ńlọṣẹgbà ńlọṣàwò iná ni wípé kó mú ìlànà tuntun débá ìlànà ètò òdìbò orílẹ̀-èdè wa nàìjíríà kí wọ́n ṣe àgbéléwọ̀n eléyìí tí ó jẹ́ kí ètò ìdìbò orílẹ̀-èdè wa nàìjíríà kọ́ mọ́ ọmọyàn lórí lànà òde yìí tó sọ̀rọ̀ òun nípínlẹ̀ abia ní àkókò tó kó gbogbo àwọn ọmọ ẹgbẹ́ òṣèlú All Progressives Congress òdì nílé ẹgbẹ́ òṣèlú wọn nǹkan bíi aago méjìlá àbọ̀ lọ́sàn-án wọ́n pé ìpàdé ọ̀hún ti bẹ̀rẹ̀ wọ́n sì pé ó tẹnubodò ní nǹkan bíi aago mẹ́fà ìrọ̀lẹ́ wọ́n pé gbogbo ìlànà ètò ìdìbò orílẹ̀-èdè wa Nàìjíríà iná ni wọ́n ń wo òye rẹ̀ wípé torí wípé bí ó bá sí àìlànà tuntun nípa ètò ìdìbò lẹ̀ yìí wípé ètò ìdìbò tí ń bọ̀ ní ọdún twenty twenty three àfàìmọ̀ kọ́mùsápá kan jàmọ́ ni o ọ̀gbẹ́ni Benjamin Kanu onílọ́kọ̀ gbogbo àwọn ọmọlẹ́gbìmọ̀ aṣojúṣòfin orílẹ̀-èdè wa Nàìjíríà ńlọ ṣe sọ̀rọ̀ yìí o ó ní wọ́n sì pa àwọn ọmọ agogo lẹ́nu ó ní ogún kan oṣo táàrẹ́ lè rí fi sílẹ̀ tí wọ́n túbọ̀ máa kọrin rè kí ẹni kó mú ìlànà tuntun dé bá ìlànà ètò ìdìbò nílẹ̀ wa Nàìjíríà. lórí ọ̀rọ̀ tó ní í ṣe pẹ̀lú olóyè Sunday Adéyẹmọ tí gbogbo ayé mọ̀ mọ̀ sí Ìgbòho ṣá ìròyìn jáde ń bẹ̀ ojú ìwé kẹta nínú ìwé Sunday Vanguard ó ní wọ́n pàtẹ rẹ̀ sí nílànà bá tètè tẹ jámọ́ mẹ́nu bá tètè tẹ kọ́mọ́bà ṣe aláìtófáwọ̀ àtẹ̀yìn wọ́n ní àwọn ẹgbẹ́ kan látilẹ̀ káàró òjìrè àwọn náà ni wọ́n ti sọ̀rọ̀ jáde o tí wọ́n sì bọ́lu ìjọba ilé olómìnira Benin látàrí bó ṣe jẹ́ pé níṣe òun náà ni wọ́n tẹ̀síwájú láti gan Sunday Ìgbòho mọ́lẹ̀ ní àkàtà àwọn tó ti wá pé oṣù méje gbáko wọn láwọn èèyàn tọ́rọ̀ kàn wọ́n ké sí àwọn ọba aláyé nílẹ̀ káàró òjìrè wọ́n ní kí wọ́n ó tètè bá wọn dá sí ọ̀rọ̀ Sunday Igboho kó rí òmìnira gbà padà kó sì lè láǹfààní láti ṣẹ́rí wálé o gẹ́gẹ́ bí wọ́n ti ṣe fìdí rẹ̀ múlẹ̀ wọ́n ní àwọn èèyàn kan látilẹ̀ káàró òjìrè lábẹ́ àbúradà ẹgbẹ́ kan tí wọ́n ń pè ní Yorùbá Global Alliance wọ́n ní àwọn náà ni wọ́n mọ̀ ti bẹ̀rẹ̀ sí ní sọ̀rọ̀ kòbákògbé sílẹ̀ olómìnira Bẹ̀nẹ̀ látàrí bí wọ́n ṣe tẹ̀síwájú o láti gan olóyè Sunday Adéyẹmọ tí gbogbo ayé mọ̀ sí Sunday Ìgbòho mọ́lẹ̀ ní àkàtà wọn pẹ̀lú ìsopàǹpà látọwọ́ ìjọba àpapọ̀ orílẹ̀-èdè Nàìjíríà wọ́n ní ẹ wò ó ìgbésẹ̀ ìgangan ló ti wá di ìtìjú o sáwùjọ àgbáyé lọ́rùn pàápàá jùlọ fún gbogbo àwọn èèyàn tí wọ́n ní ẹ̀rí ọkàn wọ́n ní àwọn èèyàn òun náà ni wọ́n wá ń pè wípé kí ìjọba ilẹ̀ olómìnira Bẹ̀nẹ̀ kí wọn ó tètè yọ̀ǹda olóyè Sunday Adéyẹmọ Ìgbòho ṣá wọn láwọn èèyàn tọ́rọ̀ kàn wọn ké gbàjarè sí ẹni tí í ṣe kábíyèsí ọ̀nìrìṣà tìlú Ilé-Ifẹ̀ Aláàfin tìlú Ọ̀yọ́ Awùjalẹ̀ ti Ìjẹ̀bú Ọwá Ọbòkun tó fi máa Aláké tilẹ̀ gbà Déjì tìlú Àkúrẹ́ Ewí ti ìlú Adó Èkìtì àtàwọn ọba láyé míì nílẹ̀ káàró òjìrè wọ́n pé kí wọ́n dákọ̀ o kí wọ́n tètè bá wọn jí gìrì sí ọ̀rọ̀ tó ní í ṣe pẹ̀lú ọ̀rọ̀ Sunday Igboho kó tètè rí òmìnira gbà padà ìyẹn wá dúró bẹ́ẹ̀ àwògedengbe ẹ̀já lọ pápápá ságbóròyìn tó ní í ṣe pẹ̀lú ti ètò ẹ̀kọ́ wọ́n ní ní ìgbaradì sílẹ̀ fẹ́tò ìyanṣẹ́lódì eléyìí tí wọ́n fẹ́ gùn lé ẹgbẹ́ tó jẹ́ ti àwọn olùkọ́ lọ́gbà ilé ẹ̀kọ́ gíga fásitì tí ń bẹ yíká orílẹ̀-èdè wa Nàìjíríà lábẹ́ àbùradà ẹgbẹ́ wọn ASUU wọ́n ní kí wọ́n bẹ̀rẹ̀ sí ní wo sẹ́ràn o wọ́n ní ọ̀la tí ṣe ọjọ́ ajé monde òun náà ni wọ́n ti kéde gẹ́gẹ́ bí ọjọ́ eré lẹ́nu iṣẹ́ gẹ́gẹ́ bí wọ́n ti ṣe fìdí rẹ̀ múlẹ̀ wọ́n ní ẹgbẹ́ tó jẹ́ ti àwọn olùkọ́ lọ́gbà ilé ẹ̀kọ́ gíga fásitì yíká orílẹ̀-èdè nàìjíríà nínú ẹgbẹ́ wọn tí wọ́n ń pè ní ASUU wọ́n ní wọ́n ti ké sí àwọn ọmọ ẹgbẹ́ wọn tí ń bẹ yíká orílẹ̀-èdè yìí wọ́n ní nílànà pápápá kí wọ́n bẹ̀rẹ̀ sí ní ṣe ìlanilọ́yẹ̀ o fún gbogbo ọmọ orílẹ̀-èdè nàìjíríà lápapọ̀ lórí tí ń bẹ láàrin wọn àti ìjọba àpapọ̀ orílẹ̀-èdè wa nàìjíríà kó fi lè jẹ́ pé bí wọ́n bá ti gùn lé ìyanṣẹ́lódì wọn kò sí ẹnikẹ́ni tí yóò lè dá wọn lẹ́bi o wọ́n ní ọ̀rọ̀ yìí náà ni wọ́n sọ lásìkò tí wọ́n tún kéde wípé ọ̀la ti ṣe ọjọ́ ajé monde ọjọ́ keje nínú oṣù keje ọdún 2022 tá a wà yìí òun náà lọ́jọ́ tí wọ́n ti yà sọ́tọ̀ o gẹ́gẹ́ bí ọjọ́ eré lẹ́nu iṣẹ́ ní ìgbáradì sílẹ̀ fún ti ìyanṣẹ́lódì eléyìí tí wọ́n fẹ́ gùn lé wọ́n ní ìgbésẹ̀ eléyìí tí wọ́n fẹ́ bẹ̀rẹ̀ lọ́la yìí òun náà ni yóò fààyè gbà wọ́n o láti lè la àwọn èèyàn eléyìí tọ́rọ̀ kàn lọ́yẹ̀ wọ́n ní ẹni tí í ṣe ààrẹ káfàtà fún ẹgbẹ́ asuu ní nàìjíríà ọ̀jọ̀gbọ́n emmanuel osodeke wọ́n lọ la ọ̀rọ̀ mọ́lẹ̀ wọn kéke fáwọn oníròyìn ó ní gbogbo ohun táwọn bá ti fẹnu kò lé lórí kò sí àǹbojú wẹ̀yìn kankan lórí rẹ̀ o báwọn bá ti fẹnu kò àwọn ò gbé e gẹ́gẹ́ bí ìgbésẹ̀ ni ojúwe keje lẹ́ti ṣẹ̀rí ròyìn nínú ìwé ìròyìn Sunday Punch tó jáde fún tòní. ẹ jẹ́ ń kọ fẹ̀rẹ̀ jẹ́ iṣẹ́ ti ìpínlẹ̀ Ọ̀yọ́ wa níhàyín eléyìí tọ́jà wípé gómìnà ìpínlẹ̀ Ọ̀yọ́ onímọ̀ ẹ̀rọ Abíọ́dún Ṣèyí Mákindé ọmọọ̀sán yanyanyanya nínú ìwé ìròyìn ti Sunday Tribune láti ìta gbangba ìwé ìròyìn ọ̀hún ló ti wá balẹ̀ bàgẹ́ sójú ìwé kejì níròyìn tó ní ṣe pẹ̀lú pé gómìnà ìpínlẹ̀ Ọ̀yọ́ pé ẹ wá ń bí o kò sí nǹkan kan tó lè mú àyípadà dé bá ìlànà ẹ̀sìn tó ń kálukú bá ń sìn kò sí ní tó lè jẹ́ kí òun ó yí padà pé rárá o ẹnìkan ò gbọ́dọ̀ sí ẹ̀sìn a ẹnìkan ò gbọ́dọ̀ sí ẹ̀sìn b ó pé a ńgbà tó ṣe wípé ẹni ọ̀pọ̀ kọ kò pé wọ́n jẹ́ pọ̀ ẹ̀sìn tó ń kálukú bá ń sìn tó ní ìgbàgbọ́ nínú ẹ̀ iná ní gbajúmọ̀ o ó ní ní tòun o òun kọ́ lòun ó yí padà fún ẹnìkọ̀ọ̀kan wọ́n pẹ́ lórí ọ̀rọ̀ gbùngbùngbùn àwọ̀ tí ń ṣẹlẹ̀ láwọn iléèwé iléèwé pàyàmọ́rí iléèwé ìjọba ìjọba àti ti girama ní ìpínlẹ̀ ọ̀yọ́ lórí ọ̀rọ̀ àlò nǹkan àbòrí àlò nǹkan àbòrí tó sì fẹ́ẹ́ jẹ́ wípé ìlànà tuntun míì ni àwọn kan tí ẹ pera wọn ní aláṣẹ àwọn iléèwé yìí fẹ́ mọ́ gbé ọ̀rọ̀ wọn gbà wípé ń bá ń borí kan ò lè wá ṣọ́ọ̀ṣì tó bá jẹmọ́ tó ní tìgbàgbọ́ ẹni tó bá jó ní tìgbàgbọ́ ò lè rí iléèwé èyí tó bá jẹmọ́ boríborí ipò dídandan káàkó tiẹ̀ mọ́ borí ní ìlànà dandan lákò akátá ni ó pé wọn á mọ̀ gbẹ̀yẹn wa o ó pé ìlànà iléèwé ibi tó ń kálukú bá mọ̀ wípé ọmọ àwọn lọ tọ́ba ẹ̀sìn rẹ̀ mú kí wọ́n jí ọlọ́ wípé kẹ́nìkan kan mọ̀ pọ̀ nǹkan kan dandan fẹ́ nìkan kan pé ẹ̀sìn mẹ́ta iná ní ń bẹ káàkiri àgbáńlá ayé ẹ̀sìn èyí ti ṣe ẹ̀sìn Islam ẹ̀sìn ìgbàgbọ́ àti ti ẹ̀sìn àbáláyé ó ní lẹ́yìn mẹ́tẹ̀ẹ̀ta òun ntọ́ba ti wọ́n kálukú ni kó ṣe òun ò fẹ́ kí ìyà ìgbọ́ra ẹni tàbí àìgbógbòǹgbò kankan kó má ṣẹlẹ̀ ní abíàsíà ti ètò àkóso tòun o ó nítorí wípé bó ṣe wà látayébáyé nù gómìnà ìpínlẹ̀ Ọ̀yọ́ onímọ̀ẹ̀rọ Abíọ́dún Ṣèyí Mákindé ẹni ọgbẹ́nu ẹni tí ṣe akọ̀wé ètò ìròyìn rẹ̀ sọ̀rọ̀ ìyún Táíwò Àdìsá ẹni tí ó sì sọ̀rọ̀ náà bọ́ta tó wípé láti gbogbo ilé ìwé ni àwọn tí wọ́n jẹ́ ìgbìmọ̀ aláṣẹ ètò ẹ̀kọ́ ni wọ́n mọ̀ yípo káàkiri kí ló sapá kan jàmọ́ lọ́dọ̀ yín kí ló kù díẹ̀ káàtó lọ́dọ̀ yín kí ní dágbóngbòn gún sílẹ̀ tí a bá ti ṣe àgbéléwọ̀n rẹ̀ gbé wá padà sórí tábìlì ti gómìnà ìpínlẹ̀ Ọ̀yọ́ yóò sì mọ èyí tí ó fi ogun òtòlò tó ń bẹ̀ tí wọ́n sì kiri tí wọ́n ti gómìnà pínlẹ̀ ọ̀yọ́ pé rárá o ó pé rárá o ó ti fẹ́ mọ fèsì bí ẹ̀sìn kan ju ìkan lọ ó ti fẹ́ mọ pé dandan ẹ̀sìn kan làwọn kan gbọ́dọ̀ sìn wọ́n pe ẹ̀mọ́sí gómìnà pínlẹ̀ ọ̀yọ́ gbọ́ o gómìnà pínlẹ̀ ọ̀yọ́ pé ojú ọ̀run tẹ fò láì farakínra o ẹ̀ ń pẹ́ kò pé wọ́n jẹ́pọ̀ o ẹ̀sìn tó bá pé oníkálukú ti ń sìn àtọmọ rẹ̀ àtẹ́bí rẹ̀ iná ni kó sì tẹ̀síwájú láti mọ̀ sí kí iléèwé kankan wọ́n mọ̀ dá wàhálà sílẹ̀ nípínlẹ̀ ọ̀yọ́ o pé torí ìrẹ́pọ̀ ńlọjẹ òun lógún ọmọ ẹ̀ lójú ìwé kejì nínú ìwé ìròyìn ti Sunday Tribune. àwọn tí wọ́n jẹ́ àgbààgbà láti ẹ̀yà Ìgbò wọ́n pé wọ́n ṣe ìpàdé o pẹ̀lú àwọn tí wọ́n jẹ́ ọ̀dọ́ Arẹwà wọ́n wá sọ̀rọ̀ wọ́n ní láti ẹkùn ti gúúsù ìlà oòrùn orílẹ̀-èdè Nàìjíríà làwọn fẹ́ kí ààrẹ orílẹ̀-èdè Nàìjíríà kó ti gbórí jáde o lọ́dún 2023 ìwé ìròyìn Sunday Vanguard jábọ̀ rẹ̀ bákan náà ìròyìn yẹn kánkó sínú ìwé ìròyìn Sunday Punch èyí tó jáde fún tòní ṣẹ̀wárí láti ìpínlẹ̀ Èkìtì wọ́n ní ọ̀rọ̀ mọ̀ ti jáde nínú ẹgbẹ́ òṣèlú PDP wọ́n ní òní ó lórí ọ̀fẹ́ láti lè yá kúrò nínú ẹgbẹ́ òṣèlú àwọn kọ́ta kọ́sọ́ bọ́ sínú ẹgbẹ́ òṣèlú míì wọ́n nítorí bá méjì kọ́ àwọn lè jáwé olúborí o láì bá jẹ́ wípé òní ń bẹ nínú ẹgbẹ́ òṣèlú PDP gẹ́gẹ́ bí wọ́n ti ṣe fìdí rẹ̀ múlẹ̀ wọ́n ní ẹni tó ti fi ìgbà kan rí jẹ́ gómìnà nípínlẹ̀ Èkìtì olóyè Ṣẹ́gun Òní òun náà ló ti fi ẹgbẹ́ òṣèlú People's Democratic Party PDP sílẹ̀ níbi tó ti jigbò láti gba tíkẹ́ẹ̀tì tí ó fi díje nínú ẹgbẹ́ òṣèlú náà fétò ìdìbò gómìnà tí ó mọ̀ wáyé ní ọjọ́ kejìdínlógún nínú oṣù kẹfà ọdún eléyìí tá a yìí wọ́n ní ẹnìkan tó náà ti fi ìgbà kan rí jẹ́